يكون جيشولا سلام أبو بكر عمر عثمان علي الله سبحانه وتعالى كوا كما سمينا الله فلك بدا كوا الله nínú àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́n sí jẹ́ bí wọn ká mú jíza rẹ̀ ìṣùgbà pé khilafa lẹ́yìn ohun yóò wà fún 30 years 30 fi ṣe khilafa lẹ́yìn náà ní tí ọmọ ìṣẹ̀lẹ̀ náà ní kí àwọn yóò máa jẹ bọ́ọ̀lù tí ebi jẹ ọmọ rẹ̀ yóò jẹ ẹ̀ǹkà kágòsì bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ abdullahi àti khilafa ali bin abi talib jẹ́ khalifa bin ali bin abi talib min sana hamsa wa salafin ila arba'in al-hijri 25 years lẹ́yìn hijira lọ sí 40 years ẹ̀rọ 30 years 30 years throne gbalo ten years fúnra rẹ̀ ní hijira ìgbà kọ́ni sẹ́yìn ìgbà ẹ̀ tí sẹ́yìn ìgbà kan tó yìí tí ìgbà tí sí náà lè kárí ìjọba rẹ̀ ó fi jẹ́ thirty years ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba afẹ́rẹ́ náà láti ìgbà tí ìgbà gbé àtọ̀ àlè bó wọn ti yàn sẹ́yìn náà àlè bó wọn ti gbé yà fún tàbí tó bó ní ìkọ́ ti túmọ̀ rẹ̀ bó ti jẹ́ bẹ́ẹ̀ àhàmẹ́lùhù àwọn iṣẹ́ rẹ̀ mọ̀kẹ́lùhù mọ́ ní pàṣẹ náà àlè gbà fún نقع سيدنا علي ناني أنا صل على سنة سيدنا عمر بن الخطاب سنة عثمان بن سنة علي بن ابي تابو بن وقع اللهم صل نوع خيري خلافة علي بن أبي طالب جاء خليفة علي بن أبي طالب رضي الله عنه جل المسلمون حيارا خليفة المظلوم الله أكبره àwọn mùsùlùmí kú sínú ìdààmú kú sínú ìgbà èkó àwọn ọmọdé sí ma gbogbo àwọn ti pa khalifa nípa àbòsí almaglom nípa sí na òsìlá nípa àbòsí ìjà àjùmọ́ bá àwọn mùsùlùmí di disability ni ó ní ilé ayé ilé rọ̀nù 1966 nígbà wọn pa àwọn sì yáwó náà àtàwọn tó fara balẹ̀ wà láwọn igbó pa wọn ó ní everywhere gbogbo sójà gbogbo ọlọ́pàá pátákà yẹn àwọn igbó ní olórí wọn ó láàrin ìjà obìnrin igbó wà mú títí ìdá ọ̀nà yóò fi àwọn báyìí wọn ti pa ọ̀dọ̀ wọn wọn dàbí ọmọ ẹdìẹ ẹdìẹ tí wọn bá ìyá wọn táwọn ọmọ ẹ wá ń dààmú kan sí yẹn yẹn lójútì olùdíjọrọ wọn wà ní kò sí ìyàkẹ́ tó lè sọ̀rọ̀ kan wọ́n ní for the first three days or four days kò sí ìyàkẹ́ tó tẹ̀lẹ̀ kò sí ìyàkẹ́ tẹ̀lẹ̀ bàbá tó lọ kọ́ lóṣù tó lọ́mọ lóòm àwọn mùsùlùmí kò tún dànù kò tún mú inú dààmú wọn bí wọ́n ti máa da ìkó wọn ló da ìkó rí da ìkó tẹ́ wá confused wọ́n da ìkó nígbà wọn ti pa kàlífà níta àbòsí. يجدون لهم ملجأ كأنهم فوضي ìṣẹ́jọ́ bẹ́ káfí wọ́n bá wọn sílẹ̀ wọ́n bá wọn ويبقون أمامهم من يصلح لهم الخلافة على عثمان إلى علي بن أبي طالب موسى نقول سنتي تصي علي سعرين والفتنة وصلي فتنة علي كما سنة علي نبقنا عثمان عنده جو جوا في وضعه الفوز فذهب إليهم معظمهم يطلبون منه أن يلي خليفة ìgbàsọ̀tọ̀ gbọ́n lè bá wọn sọ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn jùmọ̀ lọ lè bá kìsẹ̀ sí náàlì lágorí òye àgbẹ̀wọ̀ láì lásíwájú lágorí òye ìkọ́dọ̀rọ̀ lọ́wọ́ mùsùlùmí náà hàtà ìdọ̀rẹ̀ ọlọ́wọ́ bá ti pé ní ọ̀sẹ̀lẹ̀ níwájú ọ̀rọ̀ mùsùlùmí mùsùlùmí ìṣẹ̀lẹ̀ náà ni وعلم أن مستقبل الفتنة فائدة لا بدل لها. إذا أنا في المدرسة، إذا أنا في fitina ni ìyá mọ́ra dàlẹ́ àfò fitina ni tẹ́tẹ́lẹ̀ yìí fitina ni fitina ni kìbìsì bá jẹ́ àlẹ́ ìfẹ́ fitina ni ìyá mọ́ra dàlẹ́ àkàlàfún التمسوا غيري فإنا مستقبلون أمرا لا وجوه وجود وجود ولو ألوان لا تقوم به قلوبك ولا تثبت عليه الكؤكول التمسوا غيري أولا مين ẹwẹ́lómi ẹwà ní ẹ̀dẹ̀dà ni ẹwẹ́lómi lẹ́yìn mi iná mùsùlùmí na amúra ní ojú òdì rẹ̀ torí àfihàn kojú àwọn ìṣẹ̀lẹ̀ kẹta kò bá yìí jì kò sí ti fi yẹ kí ni fi ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbàwọ̀ alwan láti kó mo bí èkó lóògùn kọlá tó ti pé ọkàn onígbà lórí ẹ ọpọlọ sí nígbà wọlé ọkàn onígbà lórí ẹ ọpọlọ sí nígbà wọlé فناشدوه الله ورسول الدين فقال أدتكم واعلموا أني إذا جئتكم فرقت بكم ما أعلم قميبات من بتعينهم علموا أني كده مثل الجمع أقول لك بتعينهم في البعثوي بجامعة في مجاوة علام ممكننا عريس من جوز عليهم جاينا ما كده اسمع تقوموني فإني أنا أهلك عالكم إلا أني من أطاعكم وأصبحوا لمن وليتموه فأبروا إلا إياه ìjọba fi mí lẹ̀ ìjọba fi jẹ́ àwọn aláṣọkùn jẹ àwọn aláṣọlú ẹ̀ lẹ́yìn náà máa jẹ́ ní tí ó láti rẹ̀ jù má lè jẹ́ kí mo gbọ́dọ̀ lẹ́nu jù ẹ̀ dìfẹ́ǹdẹ̀ kí mi gan wá jẹ́ ìjọba òkòlù tó ṣe ìjọba fi fi jọba bá ìsàlẹ̀ kọ́ni ọlọ́pàá ní ní ìjọba ẹ̀ ẹ̀ lónìí jẹ́ ọmọ tó ti bẹ̀ ọ̀rẹ́ الله أكبر ما أكبر فأبوا إلا ينروا على إذا جاء وناني وناني يروا أن هذا الأمر لا يتم إلا بمبايته الزبير والسلطة طلعة نتو إذا يري أوان تجدون مبايا فمي أنا سيدنا الزبير سيدنا طلعة أوان يوان نوم دوا سيدنا الجنة أوان نوم نسع سيدنا amur ní yà ké kẹ́kọ̀ọ́ yà ẹnìkanu wa ọ̀nà wà má di kan gbàdà ọ̀nà yà kí kí tó lè gbà bí kí n kọ́ lè sí ìdíná zòbí kan ní sí na lọ́wọ́ àwọn àti máa yìí wọn bẹ́ẹ̀ dáná àlejò فذهب إليهما جماعة فأتوا بهما لا يعوا فيها شركاء الله أكبر àwọn ìyẹn bá lọ òyìn bá dàbọ̀ lọ sí zubairu lọ sí tọ́lá lọ́dọ̀ fún ọwá wọ́n wá mùbáyà fún sẹ́dínà alì àmọ́ ní lọ́wọ́ túláàsì lọ́wọ́ túláàsì níta àmì mẹ́ pé lọ́wọ́ túláàsì ni kí ni ẹgbẹ̀ta pé kí sábà lọ fi kí là kára àwọn wọn náà wà náà tó gbogbo sí sẹ́dínà alì ìjọba pé ọwọ́ á ní ọ̀rẹ́ fún gbogbo sí sẹ́dínà alì àbí ni ọlọ́run tó kúrò jù pé ara ọ̀ òkìlá iná gbẹ̀rẹ̀ lámìí báyé àṣàwọn káì zubairu òkè kò fi kí sínú zubairu òkè báyà tẹ zubairu òkè báyà tẹ ọdún bá kó bá kí àwọn sílẹ̀ sílẹ̀ ẹwọ sẹ́yìn zubairu yìí ní kó wà ní ọ́fíìsì di sí na alẹ́ àbí ìjọba nǹkan náà ànábì sílẹ̀ zubairu náà ti ra wọn jọ bára ìṣẹ́nà àlùsà eh, ìdè ní ìfàwárí pé nígbà ìṣe tó ju àwọn yìí nígbà ìrìn jẹ́ máa wà lójú ogun yẹn síbi máa lè wá dúró lọ ìgbà ìgbà ló bẹ́rù bẹ́rù sọ̀rọ̀ ti bá ẹ báyìí báyìí sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ti sẹ́ẹ̀dì fún wa ah! olùtọ̀lẹ̀ tó ti kó lójú ogun tiẹ̀ tó ti kó lójú ogun tó ti bá kó lójú ogun ọwọ́ adébìkan ló wá ní kọ́ ọwọ́ ẹ̀ ní kíkìlò nǹkan nǹkan ajá rẹ̀ lórí ẹsìn rẹ̀ báyìí lágbàlẹ̀ ọwọ́ ní odò báyìí kó bàbá báyìí bí kanú àwọn àwárí jì ìfìgbà ìfáwà kan ní yìí wọ́n lè bí kí ní azùbẹ̀ rù wọ́n ti pa kí ní azùbẹ̀ rù wọ́n lè bá kí ní alì pẹ̀lú dùnú pé ah mo ti pọ̀ kanú àwọn pẹ́lẹ́ntì wa nípa ni onízùbẹ̀ rù ah ọ̀rọ̀ màá náà ni ọ́ mo lẹ́yìn sọ gbogbo nípa zubair ọmọ náà ni ọmọ náà ni bíṣirò káàkiri zubair bin náà gbogbo nípa ọmọ náà wọn pé wọn pa ọtí ọmọ rẹ ó ní ìtúkọ ọlọ́run tó bá kẹwọn kó bá dẹwọn ọlọ́run tó kù sí sọọni ìlú jẹ láàrin wọn aláì náà tún má dáàmà náà sọ ìgbà yẹ òòrùn Allahu akbar. هو قدر وضعت في البيع فبيعوه وتخلص عن بيعته جمع من قابل الصحابة المدينة الله أكبر الناس مبايع أما تضع بيع صحابي أما بقوة مبايع أما ناس مبايع أما ليه سابني أما تابعي قدر أبقابي نعم بقوة مبايع 30 years كذلك 35 years báyẹ̀ kí àwọn yẹn náà oye ìtàkàlàfẹ́ àndì àti bí jẹmọ́ min akábìrì sọ́hábà ti bí dínà àwọn kanú àwọn àgbàlagbà sàbí tó máa dínà wọ́n kọ̀ wọ́n sùn báyà fún kàsáàbí nàbí wọ́kàs ibi sáàbí nàbí wọ́kàs bí lọ́dẹ̀ wà náà mẹ́wàá bí wàwé àmìjẹ́nà bọ̀sàáyé bínú zayd àti zayd bínú zayd ẹni kọ́ bí wọ́n bí wọ́n bí wọ́n bí wọ́n bí wọ́n bí wọ́n bí wọ́n bí wọ́n زيد بن زيد وانا علي خالد بن ابي وقاص سيدنا طلحه سيدنا زبير وانا لك عبد الرحمن بن عوف اي ثاني ọjọ́ àwọn àmì àbẹ́ ẹ̀kọ́ ni àwọn mẹ́rin ló tẹ̀lẹ̀ sí ẹ̀fẹ́ ní ìṣùkú jẹ àbúrò bẹ́ẹ̀ ti fikún jẹ àyíká ẹ̀kọ́ ni. sáàdì àkẹ́kọ̀ọ́ àyíká pé ó ní káàdì tàbí dìbò yìí àmánà ni ó ní ẹwọ Umar bin Khattab radiyallahu anhu nígbà tó fẹ́ kú tí wọ́n rí ti gún tí wọ́n ti mọ̀ pé ẹ̀ ikú ni ọ̀rọ̀ ọ̀rọ̀jà sí pé wọ́n lè dá kókó yẹn nìkan tí ní abúkà ti yẹn òun ó ní ara òun yà á sọ ọmọ rẹ̀ wà lè bá ó ń gbàgbọ́ níbi èrè kan ó ń gbà ẹnìkan wọ́n kọ́ bá yín bí wọn sọ́kà gba ìdára yín lọ́nu gbó tó bá rántí pé ìgbà ń pè tí a kò àwọn ẹran ẹ lẹ̀ láì fìlùmí kan fún wọn ní abẹ́ kò fìlùmí wọn. lọ́rọ̀ rẹ yé mi èmi ni adana tó lọ́wọ́ bá ní kí n dá àwọn mùsùlùmí ọwọ́ àwọn bèrè kìí sí ẹgbẹ́ ìfẹ́ nígbà àwọn ẹran lẹ̀ láì fẹ́ni kan fún wọn kò sí déédéé má sì fi kí fún wọn kò sí déédéé àná ìsìlámù ẹgbẹ́ kò kò bà kò ní àná ìsìlámù ẹgbẹ́ lórí yín mo bá lọ́lá ìgbẹ́ kankan pàtó ẹgbẹ́ lórí ìṣeré báyìí ní nìkan ìṣẹ̀lẹ̀ Abubakar Siddiq tó tó ń fẹ́ lọ ọdún yàrá àmọ́ báyìí tó ti ná abúwò bí yàrá láyé ni ìbáyàn ìbáyàn láti bí i àpárá agbára òkú tó tó jẹ́ mọ́ ẹ̀kẹ́ àmà àpárá àmà náà ìkọlọ́ bí lọ fi kálọ́ yàn ìkọlọ́ fi káàdì rẹ̀ kálọ́ fi yàn ó fi ọmọd bí yá ọmọ òbí ilẹ̀ ọdún pé ọlọ́ọ̀bà mọ gbọ́lẹ̀ nù àlébí rẹ̀ pé ìkúlẹ̀ ọmọdún àmín àmínú ààrẹ ọmọ abú ọmọdà gbogbo àlọ́ ọmọ kọ̀ọ̀kan ló ní àmínú fẹ̀ ní tọ́sí rẹ̀ ọmọ ẹni gbogbo àwùjọ ẹ̀rù ní mẹ́fẹ́ rẹ̀ gbogbo olú àkànnà rẹ̀ lọ́rọ̀ mi ìdíkàlẹ̀ gbogbo àkànnà lọ́dún mi قال بن ابي وقاص سعيد بن ليس يقضي اليين كلامي láyẹn ẹ̀yìn ẹ̀fọ́ láyẹn káàrin tí wọ́n bí kírìtì rẹ̀ bá múra yín kírìtì tó owó tó kọ́ àfọ́sẹ́rì kan tí wọ́n bẹ̀rẹ̀ kan kírì ibi tí àbúrọ̀pọ̀ tó náà fọ́ wà wọn àwọn oníkẹ́ gbà pé àwọn ní ìgbóyàn mi kẹ́ fẹ́ mú ọjọ́ pé kò sí ìgbọ́ sọ́kọ́ sí na alì ọlọ́ọ̀bà kò sí ìrọ̀ nìkan fún wa torí ikú sí na ìsìnàn ìjọba ara rẹ̀ fún wa ìjọba rẹ̀ fún wa bẹ̀rẹ̀ ó fọ ìtàkàlẹ̀fà ń bẹ àti ìjọba òsìnà tó bá ní akọ́dẹ̀rẹ̀ sahaba fi madina ọ̀pọ̀lọpọ̀ àpapọ̀ ní àwọn àgbàdo tó bí madina wọn kọ̀ wọ̀sí asábì nàbí wakas asábì nàbí wakas sa'id bin sa'id abdullahi bin umar abdullahi bin umar kékeré òtúwáyé náà وأسامة بن زيد بن أسامة بن زيد والمجيرة بن في المغيرة بن شعبة وعبد الله بن السلام في ما يهودي بن إيه؟ عبد الله بن السلام قدام قدامة ابن مضموع قدام قدامة مضموع مضموع وأبي سعيد الخدري في سمى أبي سعيد الخدري وكعب بن عجبة وكعب بن مالك وكعب بن مالك وكعب عمان بن بشير عمان بن بشير التسليم بن ثابت أسامة بن ثابت المسلمة بن مخلد المسلمة مفضلة بن عبيد عبيد وغير من أكابر الصحابة من أمس الأمصار مسلمة بن الخلدون بعض الناس تقول بعض الناس بالبوالو مسلم مسلم بالبابايا لا ولا آه أي أنا توقعت إن إسماعيل أبوك بوك ẹgbẹ́ tó gbogbo láàbíyàn lórí láàbíyàn lórí àmàlẹ̀ tí kì í action àmàlẹ̀ tí kì í action kára blọọdù gbogbo yìí ìdẹ́sẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ pé wọ́n ló dé wọ́n ló ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ فلما رأى علي أن بيعته تم تامة فخطب في الناس. هذا قال مبايع كان سيدنا علي ولد الله. الحمد لله وأثنى عليه ثم قال يا أيها الناس أيني إن الله أنزل كتابا آديا بين فيه إلى خير وشر ولو الله سبحانه وتعالى سبحانه عليه عليه كنت عند فوا قوري أسبروا خذوا بالخير وداء الشر قوري بنكاء الدنو خذوا به فرائد الفرائد مو رايا مو رايا الدعاء الى الله تعالى يوديكم في الى جنة كما رايا انت يعني طلبة طلبة لنا ونبا الجنة إن الله حرم هرمان غير مدلولة مجهولة وفضل حرمة المسلمين على حرم كله وقد كان يوم كموه تبوا تايا لاي مبوغلما wá sí ọwọ́ mùsùlùmí mùsùlùmí ẹni ọwọ́ ni aláàrùn gbogbo gbogbo ọwọ́ lọ ọwọ́ mùsùlùmí gbogbo ọwọ́ lọ mùsùlùmí ti ń dàbò kù fún mi bí díẹ̀ máa tẹ́ lẹ́yìn fún ọwọ́ mùsùlùmí gbogbo ọwọ́ ọwọ́ mùsùlùmí gbogbo ọwọ́ lọ. dábìlì lórí ẹ̀ bí mo ti fún wa ní àǹtàlù. haram dukkan haram amma wa musulmi ju ọkà lọ haram madina haram àbúkọ musulmi ọkà lọ ẹ ní sọ́dọ̀ ó ní ìwọ̀ká wọ́n lọ́wọ́ kí gbogbo ayé kò sírù rẹ̀ gbogbo ayé kò sírù rẹ̀ ọlọ́wọ́ kò wà ọlọ́wọ́ kò wà lábẹ́ ọwọ́ musulmi ọwọ́ musulmi ọlọ́wọ́ kò lójú ọkà lọ ó bí yé wa so ó dárí ma ń bọ̀ pé لهم المسلمين على هم كلها وشد الإخلاص بالإخلاص وتوحيد حقوق المسلمين وامر بلوك المسلمين قبل الإخلاص والتوحيد التأخير سليمة جرى لك حقوق المسلمين وتوحيد حقوق المسلمين فالمسلم من سلم المسلمون من لسانه ويده وإلا الحق إننا مسلمين أنا مسلمين على ورق ló bí ahọ́n rẹ̀ àti ọwọ́ rẹ̀ àti tó kú lórí òdòdó lókù àti tí ìgbà wá sí lórí òdòdó kò làwọ́ ọmọ mùsùlùmí wọ́n tó kọjá ti gàyà rọmọjá ni wọ́n bá wù wọ́n tó bá mẹ́rin sẹ́nu ọ̀hún ìgbà ìṣẹ́ra wọn ó di tó àlẹ́ ní kí wọ́n máa wọ́n bí pé ìgbà ìṣẹ́ kò fọ́rọ̀ nígbà tó kéyì wọ́n á máa jì á máa kò fá bí sẹ́yìn wọ́n máa ní èdè ni wọ́n bá wí èdè ni wọ́n bá wí ni wọ́n bá wí ní fáàkì ń jẹ láàmú ní fáàkì ń jẹ láàmú wọ́n bọ́ wí nígbà tí ìdí sábọ́ wíwá tó tó tó tó ti yé tí yé bá tó ráfẹ̀ ní ìdí lẹ́nu ọmọ tó fọ̀rọ̀ yìí wa. wọ́n pe wọ́n mùsùlùmí mùsùlùmí ní sílẹ̀ mùsùlùmí ní lìsà mùsùlùmí náà ní mùsùlùmí là kó ní abẹ́hàn rẹ̀ wọ́n yẹ́ ولا يحل دم المرء المسلم إلا بما وجده أعظم التاجة مش مثله يا سيكالو قدر يا بادروا أمر عام برا شاري بالأمر شاري أدنى العمرسي وخاصة أحدكم الموت بين جاعات منتكو وإن الناس أمامكم وإنما من من خلفكم aka tajedo àwọn èèyàn wà lọ́wọ́dú yí lẹ́yìn náà lẹ́yìn yí láìpẹ́ì àkókò dé sáà dé ṣùgbà àkókò tó tó bá hàkó mú nǹkan fúyẹ́ mú nǹkan bí ayé fúyẹ́ ní bí ayé kúrò tó lè bá pàdé ọlọ́ọ̀bà ẹ̀yẹ ẹ̀rọ ọlọ́ọ̀bá ẹ̀kọ́ ọlọ́ọ̀bá lórí ilẹ̀ rẹ̀ àwọn ẹgbẹ̀rún rẹ̀ inú ìṣòlówọ́nà àtà àndùká ìwọ̀ ba'áhìn ẹgbẹ̀rún yíò mú bè lọ́yìn orílẹ̀ tẹ́ǹtẹ̀ yìí àtàwọn ẹranko gbé lọ́yìn àti ìgbà wọlá tó láti tọ́lọ́ ọba ní tìkọ́ náà wọ́n yọ ara ẹ̀tù mú kẹrẹ kòkòrò bí ẹgbẹ̀rún ẹ̀yà dámú wọ́n yọ ara ẹ̀tù ṣẹ́rọ fàbà òhù saburu al-ba'asati al-ba saburu اذكروا إذ كنتم قليلا مستضعفين في الأرض ثم ينفي حيث كان كانوا إليه سلطي أبدلوا إليه كما وفتوا فينا بعض ثم نزل بين الواسط على لوري من بعد بين وقت سيدنا علي صوف ثم في خليفة ثم مركبوا بوا السلام عليكم ورحمة الله وبركاته